الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم الله سبحانه وتعالى ọba tó yàánú ni àti ẹ̀yin pẹ̀lú Islam abẹ Allah subhanahu wa ta'ala kí ó jà àwọ́jàre kí ó máa yọ wá ní dáírà Islam insha Allah ta'ala Riyadu Salihin chapter 368 10 jẹ́ 367 66 nínú tẹ̀lé ní باب التعذير من ارتكاب ما نهى الله عز وجل ورسوله صلى الله عليه وسلم عنه ولا صوم نجوكو الله àbí láàárọ̀ báyìí báàbù tuntun òní báàbù máa yaquluhu wa yaf'aluhu maniritakaba manihiyan anhu máa yaquluhu wa yaf'aluhu من ارتكب منهيا عنه báàbù tó ṣáájú ilé sọ pé ìkìlọ̀ níbi ìmọ̀ gùnlé àwọn nǹkan tí ọlọ́run ọba àtòjí rẹ̀ tó ṣe léèwọ̀ fún wa ilé ìwà ń sọ kí ni mọ̀nìrìtákàbà mọ̀nìhíyàn ẹni tó bá dá kan máa yà kò lóhùn kí ni ó sọ wàyà fàálùhù kí ni ó ṣe alimam annawawi ní koran gẹ́bí ìṣe rẹ̀ ó máa ń kó àwọn àyà wa tí ó fi gbé àwọn ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ alimam annawawi ó máa mú àwọn ááyà wa níbẹ̀rẹ̀ kó tó di pé ó mú hadith ànábì wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kọ́ máa mú wá àwọn ááyà tó mú wá nínú báàbù yìí ááyà 1 2 3 ọ̀ bí i aya márùn-ún ló mú wá ṣùgbọ́n àyà alákọ̀ọ́kọ́ láàmù ń bẹ̀ kó kálukú lè gba bí iṣẹ́ rẹ̀ lọ inshallah a mọ̀ mú lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan inshallah ta'ala àyà alákọ̀ọ́kọ́ tí ó mú wa ní pé ọ̀gbẹ́mi ṣetán lọ jí ìsìlẹ̀ rahman wà ìmọ̀ gẹ́gẹ́ aláàbí sọ nínú sóràtù yẹn sóràtù fúsìlàtì sóràtù fúsìlàtì òní sóra yìí di sóra 41 of the Quran sóra 41 of the Quran ayah 36 sóra ẹlẹ́ẹ̀kọkànlé ní ogójì ayah ẹlẹ́ẹ̀kẹrìndínlẹ́ ogójì <clears throat> ọlọ́run ní wà ìmọ̀ ya ń zàgọ́ nìkan mìnà ṣaitọ́nù nasgun fasta'id billah wà ìmọ̀ ya ń zàgọ́ nìkan mìnà ṣaitọ́nù nasgun fasta'id billah nìkan tí yẹn sọ ní áyà 36 ṣùgbọ́n ṣe kìí wọ́n kọ ọmọkọ́ wọ́n kọ̀rọ̀ díẹ̀ ṣáájú kí wọ́n tó máa mú àwọn àyà yẹn wá wọ́n ní ẹni tó kọ tírà yìí Al-Imam Nawawi wọ́n ló sọ pé báàbù ma yaquluhu wa yaf'aluhu man fa'ala muharraman kí ni ó wí kí ni ó ṣe ẹni tó bá ṣe nǹkan ìwọ̀ kan tó dá ẹ̀ṣẹ̀ kan òṣèlọ́wọ́ ó ní wàdálìkà ánàlè ìsáànà lẹ́yìnsà máa súnmù mìnà dámdé tó lélẹ̀ rí bẹ́ẹ̀ ó mú báàbù ìwá ń torí gbọ́ mi èèyàn kìí ṣe ẹni tí ó bọ́ nínú ẹ̀ṣẹ̀ kàgbọ́ ẹni yìí kò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn kò pọ́síbù kò ṣeé ṣe ó jẹ́ màásùn náà kò sí sèǹtì ni màásùn ẹni jẹ́ pé kìí jẹ́ṣẹ̀ rárá oní kìí ṣe àdámọ́ ọmọ èèyàn làbúdà lìkúlì ìsáni min dunubin kama já àfilẹ̀ hadith ànìyànbí yìí sallallahu alaihi wa sallam ó ní kò sí búyẹ̀ yẹn pé kò sọ gbọ́n wọn ọmọ ènìyàn kó mọ́ dá ẹ̀ṣẹ̀ láyé oní kò ṣe ṣe gẹ́gẹ́ bó ṣe وخير الخطائين التوابون كل بني, كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون ní ànábì ní gbogbo ọmọ adámọ̀ pátá gbogbo ọmọ adámọ̀ pátá tó bá ti jẹ́ èèyàn abara ẹ̀dá adarí hurun ọmọ èèyàn ẹlẹ́ṣẹ̀ níwáwó wàkọ́ìrò ìlẹ̀kọ̀tọ̀ in àwọn àwọn olówá dáa jù àwọn àwọn olóore jù nù agbó àwọn tí wọ́n jẹ́ lẹ́ṣẹ̀ àtàwàbùn ó làwọn tí wọ́n máa túbá tí wọ́n máa ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run wàkọ́ọ́lá iná wà nù sọ ìmúsùlùmí ó ní ànábì sọ pé tí ọlọ́run bá sọ pé tẹ́ bá máa dá ẹ̀ṣẹ̀ làdá àbàlọ́ òbíkùn ọlọ́run bá mú yín kúrò lórílẹ̀ tó mẹjá àbíkọ́ mi yẹ̀dùnìbùn fọ̀yẹ̀sẹ̀kìrún lọ́á fọ̀yẹ̀kìrún láhùn ìtọ́lọ́run ó ṣe ni pé yóò mú yín kúrò lórí yóò wà mú àwọn míì wà tí ó jẹ ẹlẹ́ṣẹ̀ yóò sì mọ̀ ṣàforíjì fún wọn àgbọ́yé pàtàkì nípa hadith torí báwọn èèyàn máa ń ṣì gbọ́yé ìjọ máa ń ṣì gbọ́yé bẹ́ẹ̀ ni pé ìbí ìlànà bí náà sọ pé tàbá tẹ̀ máa dẹ́ṣẹ̀ gan lọ́hùn bá ti pa wa rẹ́ ó ti kọ́ sọ pé àdámọ́ wa ò ní pé kò sí ẹni tó rí ẹ̀ṣẹ̀ sá fún nípa àgbàlérò pẹ̀lú ẹ̀ ni pé kò sẹ́nìkan tó lè sọ pé kò lè sí ẹ̀ṣẹ̀ níbi iṣẹ́ ayé òun rárá bó ti wulẹ̀ kó mọ̀. Nàní, tí ẹ̀ bá wá jẹ́ ẹni tó ń ṣe ẹ̀ṣẹ̀ yẹn, ṣùgbọ́n tí kì í ronú pìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run, tí kì í tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run, ànábì wa ni tí kì í bá ṣe ń pé a ẹni tó ń ronú pìwàdà lọ́dọ̀ Ọlọ́run, tí a sì jẹ́ ẹni tó máa ń tọrọ àforíjì ni Ọlọ́run bá ti kó wa kúrò lórí ilẹ̀. yóò wá dá àwọn ẹ̀dá míì tí irú àdámọ́ tó fún wa náà ni ó fún wọn tó yẹ pé wọ́n jẹ ẹni tó lè jẹ́ṣẹ̀ ṣùgbọ́n àwọn ò máa tọrọ àforíjì wọn ò máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà fún àwọn yẹn lẹ́kùn nípa wọn rẹ̀ ṣùgbọ́n àwọn kan lọ ń tu sí pé kódà gan ọlọ́run ànábì gan sọ pé ọlọ́run kò bá pa wá rẹ́ kálà máa ṣẹ́rí àdámọ́ tó dámọ́ wa gangan ni pé àmọ́ ṣe torí pé Allahu Gafur aláforíjì lọ́lọ́ tàwa olùfiniṣe kò ń gẹ́ túbá olùgbà ìrònúkúwàdà lọ́lọ́ nínú orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ orúkọ rẹ̀ aláforíjì orúkọ rẹ̀ olùgbà ìrònúkúwàdà àti ìròyìn àforíjì tó wà fún Ọlọ́run àti ìròyìn ìgbà ìrònúpìwàdà tó wà fọ́lọ́run òun ló sọ ọ́ di ọ̀rọ̀ ló jẹ́ ojú dandan pé àwọn tó wà lórílẹ̀ ó mọ̀ ṣẹ lọ́hùn àforíjìn ọlọ́run yóò mọ̀ wá bá wọn tí wọ́n bá ti wá àforíjìn ọlọ́run ìgbà ronúpìwàdà ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn tí wọ́n bá ti ń wọ ọlọ́run ní olùjọba tí ń wọ ọlọ́run ní olùgbà ìrònúpìwàdà ṣùgbọ́n tí wọ́n bá wọn tọrọ àforíjì ìyàn máa ronú pìwàdà ó fi hàn pé wọ́n ti di aláyà kòkò nàkí wọn ò gba ọlọ́run aláforíjì wọn ò bá ní olùgbàtúbá ni falabuda lè nìsan lè dáǹdè wàlàkí mẹ́ẹ̀dà ẹ̀yẹ́sùnà nítorí náà kò sọgbọ́n kò sígbìyẹ pọ́mọ èèyàn ní iṣẹ́ lọ́hùn láàkì ṣùgbọ́n mẹ́ẹ̀dà ẹ̀yẹ́sùnà kí ni yóò ṣe yájú wa àríyídá adùnàbá dáǹbà أن يرجع إلى الله ويتوب إليه ويندم ويستكبر حتى يلمح عنه ذلك الدم ó ní ṣéèkù tèmi ló ń ṣàlàyé o kí ni yóò ṣe olódọ̀ràn yẹn dẹ́dẹ́ fún ọmọ ènìyàn tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan kó ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run wà á yà túbà ilé kó lọ ọ̀dọ́ rẹ̀ wà yà ń dàmà wà yà kó kó àbámọ̀ lórí ẹ̀ṣẹ̀ yẹn kó sì wá àforíjì rẹ̀ títí tó fi jẹ́ pé yóò di ẹni tó mọ́ kúrò ní tàbí ẹ̀ṣẹ̀ tí ó fi dẹni tó mọ́ṣá kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn tó ń ṣe ṣàlàyé ni pé téèyàn bá ti ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ní tó yẹ kó ṣe ni wípé kó ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run kó túbá kó tọrọ àforíjì kó kábàámọ̀ lórí tó ṣe kó banú jẹ́ nǹkan tó sọ ni ó wá ṣẹ̀ wá bọ́ sí àyà ẹyọ kan nínú àwọn àyà tí alimọ́mà náwá wí wá tí mo ló wà nù sọ́rọ́tù Fusilat ṣúra 41 àyà 36 ọlọ́run bá lè kí ọlá sọ ń bẹ̀ wípé wà ìmọ̀ ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم Ọlọ́run ní nígbàkígbà tí ينزغنك من الشيطان ròyíròyí kan wá bá nípa dáadáa tó fẹ́ ṣe ròyíròyí kan wá bá ẹ tàbí èròkèrò kan wá sọ́kàn ẹ látọ̀dọ̀ ṣẹ̀tọ́ náà gùn ròyíròyí kan àbí èròkèrò kan wá bá ọ nípa dáadáa kan tó fẹ́ ṣe kódà nípa aburú kan tí èèyàn fẹ́ ṣe dáadáa ni pé mọ̀wulẹ̀ ṣe ẹ tó fẹ́ ṣe oore ogún gan-an èyí tó ṣe sẹ́yìn ṣe wọ́n mọ̀ àwọn dáadáa ètò tí ṣe sẹ́yìn ṣé wọ́n fi yìn án àtọ́dún tó ti ṣe dáadáa náà ṣe kìí ṣe pé wọ́n tún bú ọ ni <laughs> àwọn eléyìí ò mú oore mọ́ṣù oore fún wọn tó bá sì já burú náà ló fẹ́ ṣe tàn kí ló fẹ́ ṣe èló owó olówó èló ló fẹ́ náà one èló one thousand naira àwọn tó wá ń kó mílíọ̀nù kọ́ èló ni one thousand àwọn tó fẹ́ kó mílíọ̀nù kọ́ kílò adìẹ wo ló wọlé yìí adìẹ alájẹ tó ló fẹ́ bàjẹ́ ṣé báwọn èèyàn ní ń gbé màálù adìẹ yìí ìyànjẹ́ aládìẹ èèyàn ṣé ó mọ̀ fàdìẹ kankan lọ́nu báyìí èròkèrò yẹn a máa wá sọ́kẹ́ èèyàn oní fásitàìdìbìlà nígbà náà sádi ọlọ́run kúrò níbi èròkèrò yẹn níbi ìròyìn yẹn ìyẹn ni pé wá ọlọ́run ní olùsádi wá ìṣẹ́ ọlọ́run kò sọ pé a'udhu billahi minash shaitanir rajim innahu huwa sami'ul alim torí pé dájúdájú Allah subhanahu wa ta'ala torí olùgbọ́ni al-alim olùmọ́ni oníṣẹ́kùtù ní ìwá ni yà ní ìdá nẹ́gbàgbọ́ ash-shaytan wa alqa fi qalbik az-zayt wàlè máa sì ya fasta'id billah ó ní ìtumọ̀ rẹ̀ ni pé tí èṣù bá fi sí inú ọkàn rẹ̀ ìgbórí kan tàbí ìyapa ọlọ́run tètè sáàdì ọlọ́run fàyídà hamamta bí máa sí ya tìrì sàwá nǹkan fi ma yata'allaqu bi haqqi fi ma yata'allaqu bi haqqi al-makhluq faqul fasta'id billahi minash shaitanir ayé àwùbìlẹ̀ ní ṣètọ́n rọ̀jì fàídà kún tàdálìkà ní ìkìláàsì fa iná lọ ayùhìnùka wà yùhìnùka mìnà ṣètọ́n rọ̀jì wà yà àṣímùka mínihù ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ onítẹ́ṣù bá fi sínú ọkàn rẹ̀ ìgbórí kan kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run tàbí ẹ̀ṣẹ̀ kan wáṣọ ọlọ́run tó bá ń fi ń gbèrò láti dá yapa àṣẹ ọlọ́run kan bóyá nínú tó ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ tọlọ́run kí làwọn tó ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ tọlọ́run àwọn tọlọ́run pa wá láṣẹ ká ṣe kí èṣe èèyàn kankan là ń ṣe fún bí ìrun kíkí ẹ̀tọ́ tọlọ́run nìyẹn gbogbo tó jẹ́ ìbàdà pọ́ńbélé ìjọsìn pọ́ńbélé bíi ká ká gba àwẹ̀ nínú oṣù rọmọdọ́ọ̀nù ká yọ zàká tí zàká bá wọ owó wa ká ṣe hajj tí a bá ní kápá láti ṣe hajj ìkápá ni pé tí ó bá jẹ́ àsìkò ní ìsìn owó láti wọ aeroplane lọ àárín tẹ̀mọ́ tó bá dẹ̀ ní kápá láti rin tẹ̀lọ náà tó torí báwọn ìlú kan wà táwọn òjìnà sí mọ́kà lónìí mọ́tọ́sáìkù ni wọ́n ń gbé lọ láti ìlú wọn àwọn mí ó kàn gbé mọ́tò ara wọn káà ní irú àwọn ìlú tó wà nínú Saudi gangan Saudi Arabia orílẹ̀-èdè tó ń jẹ́ Saudi Arabia ibẹ̀ ni Mọ́kà wà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ń jẹ́ Saudi Arabia Mọ́kà dúró Madina dúró àwọn ìlú wọn tó wà ń bẹ̀ tọ́ ìfì dúró gbogbo wọn ṣáà dúró ìgbà tí wa Muhammad ó padà ṣẹ́gun wọn mọ́ká nígbà tí wọ́n gbógun tì lórí ẹ̀sìn ọwọ́jà rẹ̀ yẹn pé ìjọba ṣẹ̀ríà láti Màdínà dé mọ́ká ó wá ń lọ títí títí tí tó fi wá dórí àwọn Abubakar tó fi dórí Umar tó wá sí Áfíríkà Egypt Kairouan títí títí títí tí tó fi wá di pé ó dé Nàìjíríà ó dé gbogbo àgbáńlá yíṣá lọ́rọ̀ ó dé Afghanistan lẹ́bàá China tó fi wọ China tó fi lọ sí Europe láti Cyprus láti tó Spain tó sá káàkiri ayé bá wọn nígbà náà wọn yìí gbé kankan ní Saudi Arabia ìgbà tó tún yá tí a pé ọlọ́run ọba ìdá wílù ha ìlíkalẹ̀ àyàmùnú ìdá wílù ha bẹ̀yìnà náà ó tún yá àwọn ìlú wọ̀nyẹn tó ń pín wọ́n tó ń pín Ottoman Empire ṣẹ̀mà ní Roman Empire tẹ́lẹ̀ Persian ti sá lọ́rọ̀ kan tó fi wábi tó orílẹ̀-èdè Saudi Arabia jáde gẹ́gẹ́ bí òṣè sí Nàìjíríà tẹ́lẹ̀ òṣè tó ń jẹ́ Nàìjíríà rárá tẹ́lẹ̀ ìlú kọ̀ọ̀kan ló dúró àwọn ìlú tó bá lágbára ó tún gba ìlú kan wọ́n tún mú wọn lẹ́rú ńbẹ̀ wọ́n máa jẹ́ ọba ńbẹ̀ ló bìnní báyìí ní ìgbìyànjú ẹ̀fẹ́ wọn orin káàkiri àwọn oríṣiríṣi ìlú ni wọ́n mú tí wọ́n tó ti dábẹ̀ sí ní irú àwọn ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú wà lábẹ́ wọn títí tíṣà lọ́rọ̀ kan tó fi tó wá dòní tí gbogbo àwọn ipa mẹ́yàn tó fi wà lábẹ́ orílẹ̀-èdè kan tó ń jẹ́ nàìjíríà àwọn míì tó wà ní ara ilẹ̀ yorùbá tẹ́lẹ̀ wọ́n tó ti bọ́ sí dáhùn wọ́n ti bọ́ sí public organ so lónìí saudi arabia yẹn ni mọ́kà wa àwọn ìlú kan wá súnmọ́ mọ́kà ń bẹ̀ táwọn bá fẹ́ ṣe hajj èyí táwọn jẹ́ láwọn wọ́wọ́ aeroplane káàkiri ẹlòmíì ni wọ́n ti gbádàgbọ̀n ni ó lè gbé ibùdó sáìtì ẹlòmíì lè gbé mọ́tò àwọn ìlú kan tó súnmọ́ orílẹ̀-èdè wọn bíi Kuwait wọn ò ní gbé aeroplane kankan wọn ò tún gbé mọ́tò ni látọ̀dọ̀ nígbà táwa náà bá ń lọ Abidjan láti Nàìjíríà tá à máa wọ mọ́tò lọ nígbà tá à ń lọ sí Accra Ghana tá à ń gbé mọ́tò lọ láti bí nígbà tá à ń lọ sí Lomé ní Togo nígbà tí à ń lọ Port Novo nígbà tá à ń lọ sáwọn orílẹ̀-èdè ẹgbẹ́ wa yẹn nígbà gbòdìdá akọ̀ Ghana ìrí àkà nígbà tá ní north tí ẹ̀ bá wà ń Katsina ọwọ́ kan ní ó bọ̀ sáwọn nìjẹ́ òun yẹn gọ́ọ̀ mọ̀ wo nìjẹ́ lọ́ọ̀kan ní Katsina ni èèyàn mọ̀ wo nìjẹ́ èèyàn mọ̀ wo ilẹ̀ nìjẹ́ lọ́ọ̀kan báyìí dalè là lọ tó bá wà ń ṣókó tó bẹ̀bẹ̀ so àwọn ah kánúbẹ̀ lè ní wọ́n wà ní ìbálò ájì àwọn kan wà ń bẹ̀ wọ́n lọ lọ tó bá wà ń bẹ̀ olówó láti lọ ń bì oṣù lálàáfíà gbó wà ń bẹ̀ náà ò ní lọ ọwọ́ owó tó fẹ́ ti gun mọ́tọ́sáìkù tàbí tó fẹ́ ti ra epo sí mọ́tò yẹn náà yóò lọ ọ́ lójú tó ráláìní kan ṣe ni ó ń bì tẹ́lẹ̀ aláìní kan ṣe níbí aláìní kan ṣe náà ní lọ́hùn gẹ́gẹ́ bá aláìní kan ṣe lọ́hùn náà ó sì jẹ́ aláìní kan ṣe níbí ẹni tó ń jalè nìbàdàn tó wá lọ kánò kí ni ó tún máa ṣe bódé kánò yóò ní á ah, tó bá wá sí bí kó wá sí àkókò yìí kó wá sí ìgbẹ́ yìí kó wá sí ìtàrẹ̀ kó wá sí àrìgìdì kó wá sẹ́ni wíyà nífà tó lé ẹ̀ ó tún wá pọ̀ ju ti bẹ̀yẹn lọ torí pé àwọn ará bí ò mọ̀ nípa àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́jẹ́ tó fi máa ń jalè tó àwọn ará bí ńlá bẹ̀yẹn so ẹlòmíì tó mọ̀ gbọ́n ah, kánímọ́ká ló wà ní òun ó sin lọ́n dáadáa ìgbà yẹn gan ló ní sin lọ́n ò ní sin lọ́n torí pé ọkàn nígbàgbọ́ lọ́lọ́n kó ṣàánú wa tó bá dẹ̀ ń sin lọ́n ẹlòmíì ń bẹ̀ tó bá ń sin lọ́n náà ó lè mọ́ gbà láadáa torí lè jẹ́ pé agbára ìjọba ló ń torí ẹ̀sìn náà pé kí ìjọba mú ẹ bóyá wà lẹ́nu iṣẹ́ òkírun ẹ́ tọ́gá ìbá ni pé mi kírun wá má rìpọ́ọ̀tù mi òun mọ̀ jìyà jẹ́ kí n lọ kí kí wọ́n bá mú mi tọ́tọ́ ò kí n torí ọlọ́ so lọ́rọ̀ kan tí aṣáǹsọ ń bí ìrírí pé ibi ṣe kì í sọ ni pé ìṣẹ́ lọ́nkan tí máa yàtọ̀ alákùnbí hákìlá tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ́lọ́n ta ti ṣàlàyé ìrun kíkí àwẹ̀ gbígbà ní oṣù rọmọdọ́n zaka yíyọ tí zaka wa hajj lílọ ta bá ti ní láti ṣe hajj àwọn ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́n lórí wa ní ẹ̀ká jọ́sìn fún a ó fi mọ́ ẹ̀tọ́ alákùnrin hakil makhluk tàbí tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀dá bíi ti ẹ èèyàn bíi ti ẹ ó yá olówó tó lọ sí èdè ìkàrẹ́ oníwòjẹ́ yìí fún wa ìyẹn fún olówó oní ilé yìí ló ti jẹ́ ní owó ẹgbẹ́ ah mi lọ ní àní bí ahun lọ̀gá ẹ̀ ilé yìí ò ní dá padà o ó lè gbé bíé wọ́n gbé iṣẹ́ fún ẹ òṣìṣẹ́ yẹn dáadáa ẹ̀páwọn èèyàn ìdúkọ́rọ̀ wọn burú sí wọ́n béèrè lọ́wọ́ pé sìmẹ́ǹtì mélòó báàgì mélòó ni ó máa dá fún iṣẹ́ oní twenty bags tuntun wọn ṣó tó olótó wíyàrá 15 bags ló máa tó báàgì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n olo ló máa tó bẹ́ẹ̀ sì ni báàgì mẹ́ẹ̀ẹ́dógún ló máa tó ìgbà tó tún wá ń ṣiṣẹ́ lẹ́yìn báàgì méje ló tún wá lò sí ó fi ẹ̀tún ṣe mistake ló mẹ́wàá ìyẹn máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá ní káwọn èèyàn bá yàn yọ block wọ́n sọ pé báàgì kan ò bọ́ọ̀n fi yọ mélòó náà máa ń fi báàgì kan yọ yìí thirty five ẹni wá ní òun ò wá thirty twenty five ní kò mọ bóun fi yọ kàkà bẹ́ẹ̀ yóò tún máa fi yọ forty five àwọn sìmẹ́ǹtì tó wá kù yẹn yóò kó gbogbo ẹ̀ yóò lọ ta ni àwọn tó ń kunlé àwọn tó ń kunlé nọ́mbà ọ̀dà mélòó la fẹ́ lò sí bí yìí o ìní ọ̀dà ike ọ̀dà mélòó ike ọ̀dà méje ni ẹnìyẹn fún lówó méje lẹ́yìn tó lo mẹ́ta tán mẹ́ta yẹn ó tún lọ ń da omi sí i àwọn oríṣiríṣi iṣẹ́ àjàmbá kù ẹlòmí ìpamí gbà wọn nìkó kan lé kóró ilé tí ọ̀gá igi tó dá ní kẹ́ra owó igi tó dá iye báyìí ní èyí tí ò dá wọ́n fún lówó igi tó dá ó fi wọ́n lọ ra igi tí ò dá kò tún wọ́n lo igi tó tó àwọn ibi tó yẹ kóró ó fò láìwọ̀nyẹn ó fò láìwọ̀nyẹn ó wá lọ ń kọ́ ìlú àwọn nǹkan ní ẹ̀tọ́ tọ́mọ èèyàn nìyẹn tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ tọ́mọ èèyàn tàbí wọ́n fún ẹ lówó pé kó sanwó fáwọn òṣìṣẹ́ ìwọ ni fọ́ọ̀mà gbàtí wọ́n kówó fún ẹ àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan wọ́n ní pàdé o kó máa fún wọn ní five five thousand naira ìwọ tó kó wọn lọ gan fifteen thousand wọ́n fún wọn pàdé nígbà ìkó fún wọn five thousand two thousand ló ń fún wọn kí ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó mọ́ ẹ lọ àwọn kan wá lọ gẹ́ẹ̀tì gan ó ní ẹ̀yìn lọ́dà òun á lọ gbà wọn míì ebi dẹ̀ ń pa àwọn yẹn three three thousand ló yọ lórí wọn wá ń fáwọn yẹn two thousand yẹ̀wò pé báwọn yẹn ṣe ń ṣe gan nìyẹn o driver tí wọ́n gbé mọ́tò fún kó mọ wa mọ́tò fún the owner ẹlòmíì ò gbé mọ́tò lọ tó bá dé lálẹ́ ọ́ìlì ó wà ní gbogbo ọwọ́ ẹ̀ yóò ní mọ́tò bàjẹ́ ọjọ́ yẹn ló pa owó bì yóò náà tó wá fún un lówó pé kó fi lè jẹun àbíyàwó nítorí pé látàárọ̀ òṣìṣẹ́ mo ti rẹ́ẹ̀nì kan tó nítorí ẹ̀ṣẹ̀lẹ̀ sí dáadáa mọ́tò ẹ̀dá lòun ti ta kí ló dé ó lẹ́yìn tó bò wá mọ́tò fẹ́ pa òun ìdíkan náà dẹ́n ti ṣiṣẹ́ ò ní nínú sọ́ọ̀mì ẹni yóò mọ̀ lóhun òtà àwọn òtà ọjọ́ ìlà àwọn wá ń kí ká òtì méje olómi òní bá ohun òró wò pé a kò pọ́síbù àwọn èèyàn ṣe iṣẹ́ lónìí wọ́n bá pè lówádìí wò mí wò bẹ́ẹ̀ ló dẹ̀ ti ń ṣe látẹ̀yìn kò ń ṣe lọ ta mọ́tò sọ àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ èèyàn yẹn tíṣà gangan ní kókó ọmọ tí ò kọ kò lọ class oníjọba dùn àwọn nínú ẹ kúrò níṣẹ́ ìjọba kúrò ń bẹ̀ lọ síṣẹ́ ibi tí wọ́n ti mọ̀ dùn ẹ nínú tó fi dórí strike gan ọ̀rọ̀ nínú ìṣẹ̀rẹ́ Islam strike a strike ìrìndé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ẹ̀ lọ bí iṣẹ́ ẹni kíjọba wa san fún rẹ̀ àwọn asùn yẹn kò bá ṣẹ̀rẹ́ Islam nà ẹ̀ lọ bí iṣẹ́ odidi oṣù mẹ́fà ẹ strike ẹ bá oṣù mẹ́fà lẹ́bàjẹ́ nù gbèsè ayé àwọn ọmọ tí wọ́n kó sábẹ́ yín ẹ̀tún wá lẹ́fẹ́ gba owó oṣù mẹ́fà tẹ̀ ti ṣiṣẹ́ yẹn kíjọba san ìjọba lóhùn ní san ẹ̀tún foṣù mẹ́fà ní strike fọ́dún kan eré mi ń sìn ó yẹ ti jáde 1994 95 ni mo tó jáde èló wa ń gbà tí wọ́n san owó yín yẹn fún yín padà owó gbà tẹ̀ ṣiṣẹ́ yẹn jẹ́ pé àwa padà tẹ wá fún wa lówó jẹ́ tẹ wá wọn láwọn ó kọ wọn padà ọdún tẹ wéèsì yẹn ẹlòmíì ní ìsìn kí ni sábìsì ẹ̀ ilé sábìsì nysc kí ni ìjẹ́ pátí àkọ́ tí wọ́n bá ti pé pátí kò ní sáàfù náà sí. ẹlòmíì ọmọ twenty nine ni tó yẹ kó lọ sábìsì strike yín lè jẹ́ ọmọ ló fi pọ́ ọmọ ọgbọ̀n ọdún tí ò ní lọ sábìsì yìí àti tó náà bá lọ sábìsì owó nàìjíríà kì bá gbà lóṣooṣù kì bá tu owó yẹn jọ láàbí seventy seven thousand ni wọ́n ń sọ fún kọ́pà kọ̀ọ̀kan sí àwọn míì ń wá àwọn ní seventy seven thousand yẹn wọn ò ní ná ju twenty thousand lóṣù lọ bí fifty thousand wọ́n mọ̀ kí táwọn bá parí service òní ó lọ fi bẹ̀rẹ̀ business kan mo mọ àwọn èèyàn dáadáa tẹ́ pé àwọn owó tí wọ́n nígbà tí wọ́n ti ń san owó kéékèèké ń service òní wọ́n tù jọ tí wọ́n fi bẹ̀rẹ̀ business wọn ṣe bóyá ibi tí wọ́n gbé lọ àwọn brothers gbàngbà tí nàìjíríà ò sí ìgbòho kò lórí báyìí tí wọ́n wá ń kó epo pupa níbí nígbà tí wọ́n post wọn lọ sí north tí wọ́n wá ń ṣe business epo yẹn àwọn míì tí wọ́n post sí yaba mo brọ́dà kan ó bẹ̀rẹ̀ sí ta clothing material kò wá látàbá kọ́pà ní àwọn owó oṣù ẹ̀yẹn ló tù jọ tí ó gbà tẹ́yìn bá ti gba ọdún kan jẹ́ nù gbígbé ayé student ẹ wá ní ẹ̀ẹ́dẹ̀gbowó ẹ̀ padà tó ṣeré Islam àwọn òfin kúfùrù wọ̀nyẹn olófà

ẹ̀kọ́ òun lọ nìyẹn àwọn ọmọ yóò wá kọ̀kọ́ púpọ̀ sójú bọ́ọ̀sì gbogbo nǹkan wọ̀nyẹn tó ní í ṣe pẹ̀lú ọ̀tọ̀ ọmọ èèyàn yẹn ṣé kì ní ìdá àmọ́nùtà bí máa sí àti sàwá òǹkànà ti fi máa yàtọ̀ alákùnrin hakìláì àwọn fi máa yàtọ̀ alákùnrin àti eh, alimakhlok tó bá mi ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀ láti tọ́lé èèyàn tẹ́ṣù bá fẹ́ kó ṣe náà onífàtà ìdìbìlà lásìkò yẹn onífàtà àdàbìlà báwọn ṣe mú wá ní èdè náà ìsáì láti ẹlọ́ọ̀sọ tí a fi láì mẹ́ṣe tọ́nù lọ sí nǹkan mọ́ṣú ọlọ́run kó ṣàánú wa háàdà wa àwọn eléyìí tí mo mú wá yẹn alátàbílì nípaàlì alátàbílì nípaàlì mo kàn mú bí àpẹẹrẹ ni ó pọ̀ lọ lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi láàyè tó yóò lè sọ tán tó yẹ ká mọ mú wa torí ẹlòmíín wà kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe yẹ náà ẹ̀ṣẹ̀ ni kò ní mọ̀ bí ẹni ti ṣe àmàna àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ọlọ́jà ìjọba pè wọ́n ní àwọn èèyàn wa wọ́n ní wọ́n fẹ́ fún wọn ní grant ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan lórí ẹ̀ náà dàbí ọ̀rọ̀ fọ́ọ̀mà lẹ́ẹ̀kan yẹn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ káwọn ọmọ ẹgbẹ́ mọ̀gbẹ́ ti forúkọ wọn gbowó wọ́n kàn lè lé ipé tí a máa fa káà jíìpù ló gbé jáde ìbọn ló tún wá ń ṣàbí àjíjẹ ní èlò ìyára tó ti kọrúkọ ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ìjọba rẹ̀ ti ran ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ pẹ̀lú owó tó níye páìsì ọmọ ẹgbẹ́ yìí ní tẹ́ẹ̀tì gọ́ọ̀kì àwọn mélòó kan tọ́ra àwọn jí wọ́n gbé owó yẹn ilé ìfà jí kó tún kọ́ ní àwọn aníṣẹ́ ẹ̀ lálùbáríkà mo ló máa ń ṣẹlẹ̀ tí ẹ̀ bá ń ṣiṣẹ́ ìjọba àti company nígbà míì ẹ̀ẹ́dẹ́jì òjò ọmọ ìṣiṣẹ́ wà ní same level ẹnìyàn ó kọ́ lé yóò ra ká ẹnì kejì òní kọ́ọ̀pù mìíràn àwọn èèyàn ní kò sálùbáríkà ní iṣẹ́ ẹ̀bẹ̀ ní bí òra nǹkan kan náà àbí táwọn fámílì ẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n á máa béèrè pé kí ló ń fowó tí ẹ ṣe àwọn mí ò nígbà tó pé ìyàwó ẹ̀ pọ̀ ìyàwó méjì lónìí èlòmí ní ìyàwó mẹ́ta ló fẹ́ ṣe bá òní ìdílé irọ́ bẹ̀ ẹni yẹn wọn ò mọ̀nà tó ń gbà wọn ò mọ̀ pé ó ti mọ owó ẹ̀tọ́ àwọn èèyàn ló ń jẹ yẹn tí èèyàn náà bá wà ó gbà ṣé báwo ó ṣe bí ó ṣe mọ rí lọ́nà tẹ̀wá ọ̀nà ọmọ ọba wọn kówó ìsákò ọlọ́run ọba sọ pé ìlú sọ pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run kò ṣe àná wa. هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته